nínáwó lé wọn lórí ọ̀ràn yẹn ló jẹ́ lórí ọkọ kọjá pé ń náwó lé ìyàwó rẹ̀ lórí bẹ́ẹ̀ náà làwọn ọmọ ọ̀ràn yẹn ló jẹ́ lórí bàbá ọmọ náwó lé wọn lórí ṣùgbọ́n báwo láti máa ná lé wọn lórí. gbó láti máa mú nípa máa ná wọn lórí alukur'an àti sunna ó ṣàfihàn rẹ̀ ọlọ́yẹ̀dá wa nínú àyà kẹtàlélọ́gbọ̀n lẹ́yìn tí ọgọ́rùn-ún méjì nínú Suratul Baqara ó fi hàn wá láàrin bàbá àti ìyá. tàlẹ́ni tó jọ̀ràn yàn lé lórí kíkọ́ máa náwó lọ́wọ́ lórí ọlọ́ni wa 'ala al-mawludi lahu rizquhunna wa kiswatuhunna bil-ma'ruf ẹni tí wọ́n bí máa fún òun ni bàbá ọ̀ràn yàn ló jẹ́ lórí rẹ̀ pípé ó pèsè owó náà fún ìyàwó rẹ̀ ó sì pèsè aṣọ tí ìyàwó rẹ̀ tí wọ́n máa wọ̀ ọ̀ràn yẹn ló jẹ́ lórí rẹ̀ tọ́yà alukurani mi fi hàn yìí pé owó nà tí ìyàwó rẹ̀ ọ̀ máa ná wọlọ́jọ́ ọ̀ràn yẹn lé lórí kíkọ́ wá wá wọlọ́jọ́ ọ̀ràn yẹn lé lórí kíkọ́ pèsè rẹ̀ fún èdè pé ìjà ti mú ìyàwó rẹ ọ̀hún àmà torí rẹ dá ìyàwó rẹ padà sọ́dọ̀ bàbá rẹ ìlọ bá bàbá rẹ kò fi yé wọn kó jẹ títán lé a'udhu billahi minash shaitanir rajim ìwọ lọ fẹ́yàwó orí rẹ ẹni ọ̀ràn àyàn níná lórí ìyàwó rẹ ṣubú ní. lábẹ́ òfin ọlọ́run. tí màá bá jẹ́ pọ́kànlé bóbìnrin bá lò ní kò lè gbé ìnáwó lórí ẹ̀ òtútù láti inú kan fẹ́ yàwó sèyàm lọ́mọ a máa kẹ́nu lójoojúmọ́ nítorí pé eléyìí ni ọ̀pọ̀ ọlọ́wọ́ dè. ni ó mọ abẹ́ rẹ̀ má máa lé lékulè nítorí pàgbára rẹ̀ ọ̀ka tí wọ́n ti sọ̀sọ̀ yá ara rẹ̀ ọmọ arọ̀wọ̀ ara rẹ̀ ọmọ abalẹ̀ báyìí wàá tura máa ń ṣe àìránṣẹ́ palákàrà ìwọ ńlọ́dọ̀ ọ̀ràn ìlú lórí kọ́ máa ń nálé ìyàwó rẹ̀ lórí. torí bí wọ́n bá wá pọ̀ sọpọ̀ fẹ́fẹ́ ọmọbìnrin onífilé bàbá rẹ̀ lẹ̀ bí wọ́n bá sì wá ẹlòmíràn wá fẹ́ tó lè sojúṣe wọ́n lè sojúṣe kí wọ́n á lọ ń bọ̀ pọ̀ fẹ́fẹ́ yàwó dáadáa owó nà lórí ìyàwó rẹ̀ wọ́n lọ́ọ́ máa pèsè rẹ̀ nítorí ní ti pẹ̀lú oúnjẹ nǹkan mímu ibùgbé ọ̀nà àyàn ni lórí ẹ̀kọ́ pèsè rẹ̀ ọlọ́sọ̀ wa ni wọ́n kẹ́sì wọ́n tó hàn náà àtàṣọ tó wọ́n máa wọ̀ aṣọ tí ìyàwó rẹ̀ máa wọ̀ ọ̀rùn rẹ̀ ló ṣubú sí ọlọ́run àti aṣọ ti lọ́rùn gbàdá sọ pé aṣọ tí ọmọ wọ̀ ṣe pé mo ti rà gan aṣọ fún ọ máa ti nípa kàn fi abẹ́ gé àwa máa dàbòrà ìwọ náà lọ san woro style tó bá fẹ́ rán ọrùn rẹ ló ṣubú sí. wàhálà mọ̀wúlúùdì ilẹ̀ ìdí tọrọ rẹ ti fi jáde ẹnìké ìwọ lọ́kọ ìwọ ni wọ́n bí máa fún. àyà ń bẹ́ẹ̀ àwọn àyà tó fi hàn pé bàbá lọ́lọ́mọ. وعلى المولود وعلى المولود له ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí ẹni tí wọ́n bí ma fún wà ni wọ́n bí ma fún ọjọ́ yìí pé ó ń pèsè ẹni tó ní í ṣe pẹ̀lú owó náà títà ń fowó ṣe kó pèsè rẹ̀ fún ìyàwó rẹ̀. nítorí kóbìnrin ẹ̀dá bí ma fúnra rẹ̀ ẹnìkan náà lọ fẹ́ lọ bá lò ló fi bí ma ìwà wọn bí ma fún lókun ìgbà tó bá sì pàdé yín kìí ṣe ti zìnà tí pàdé bá jẹ́ ti zìnà kò rẹ́ni bí fún. ara ìfihàn wa o pé kò sí kọ̀rọ̀ kan agbásí fọkùnrin láti má nàwó léyàwó rẹ̀ lórí ẹ ayé òṣèlú ọmọ ayé rẹ wò wípé kọkọ ọmọ abọ́yàwó ayé òfò rẹ wò ni àti ọ̀gbẹ́sìn yà àwọn olódò burúkú tí wọ́n retí wàhálà gbogbo ìdàlùkù yà mà. lábàá búrádà ẹ̀sìn kò síjọ́ kan kọ́lọ́ sọ pé ìyàwó ni kọ́ máa nálé ọkọ lórí fúnkẹ́ni kọ́lọ́ àkóso pọ̀ lónìí gbogbo owó tí bẹ́ẹ̀ lù síbi tọ́lọ̀ ti sọ pé ìyàwó ni kó máa ná lé ọ lórí lórí kí àbí sábà ń pè ọ ní àwòsọ dáhùn ẹ bá wọn pé bàbá yìí bàbá yìí ìyàwó ẹyin wọn ń pè kíta níyàwó lọ abọ́gbádùn sójú rẹ ò ríran yìí aha ọkọ sáà lọkọ pangolo sẹ́ẹ̀ pé sẹ́ẹ̀ ń jọkọ lásán torí ẹ̀ àti fẹ́yàwó ọ̀tẹ́jọ́ àti ṣètọ́jú rẹ̀ ọ̀nì bàbá màgánà ọ̀pọ̀lọpọ̀ ní ọkàn fún àwọn kalẹ̀ ó lè fẹ́ sí ìyá rẹ̀ lọ́rùn ìyá ni ọmọ pèsè oúnjẹ fọba ìyàwó oúnjẹ bá tẹ́ lé wọn ni lọ sọ fún màmí ẹgbẹ́ lọ sọ fún màmí ẹlòmíì bàbá rẹ̀ lọ́fẹ́ ìyàwó sí lọ́rùn bàbá náà máa bá a bọ̀ tí bàbá àwọn àbí ìyá àwọn tó bá ṣèṣe tó bá ṣèṣe kú máa lọ́wọ́ pínrín àti rẹ̀tù fọ́dà ẹlòmíì kò wà responsible rárárárá olóòrùn o àmọ́ kò ní láwọ jẹ lẹ́yìn pé tí màá mọ bàbá wọn bá ti gbọ́ǹdẹ kalẹ̀ gbàgbé ajẹ́kùbí tí ọ̀pọ̀ kù Islam ọ̀fà mọ́ ẹ wọ́n lọ fẹ́yàwó dandan ni lórí rẹ kọ nálé àwò rẹ lórí wọn náà kí ẹnu ọlọ́sọ pé ó tẹ́ máa nálé àwò yín lórí aṣọ tẹ́ máa dá sí àwò yín lórí bil ma'ruf bí wọ́n ti ṣe bá wọn láàrin tí ó sinú pé wọn lọ la wàhálà bọ̀ra rẹ̀ lọ́rùn wọ́n á ṣe gbà láwùjọ tiwa àníjì láti máa wọ àwọn àwùjọ míì kọ́ sí i ṣùgbọ́n àwọn yẹn ṣe ṣe ní Europe ni làwọn ń sàwọn ìyàwó wa ń bì òbúrò ẹ̀dọ́ ọmọ Europe. ṣebí láti ṣe rí ń bì náà lórí ní Europe. tí wọ́n bá wọn pa ni wọ́n ń pa ní Europe. bí wọ́n ṣe níjọba tó kíta fún wọn làwọn náà níjọba tó kíta fáwọn náà ń bì. ewu gbóyin náà ní ìsìn Europe náà lẹ́fẹ̀ẹ́ sálọ àti Amẹ́ríkà. bẹ́ẹ̀ sì lu tiwa sílẹ̀ láhóró. tó sì máa rí pẹ̀fúwó ránṣẹ́ sí wọn ni wọn iṣẹ́ obìnrin báyọ̀ ní Europe and America ọjà ibi tó wálé lọ́mọ Nàìjíríà ti ṣe àti náà ṣe ẹ aṣọ èlò àfọlúwa rẹ̀ ọ̀pá lọ jalè. tọ lẹ́yìn náà tó bá wọ sọ talẹ̀ ní náà torí rẹ̀ pé tí ọmọ abíọ́lé rè pé ló lẹ́ rà tí wọ́n kàn gbàtí wọn náà ti ní ti ẹnu kọ́ ọmọ abíọ́ náà lérè pé èló ni wọn náà ra tiẹ̀ ó kálukọ́ fara mọ́ tiẹ̀ sẹ́lẹ̀ ìjẹba àwọn sẹ́yìn bá wọn nálé àwọn ìyàwó yín lórí àtàwọn ọmọ yín aláàánú lọ́lọ́ ọlọ́run máa pẹ̀yìn náà ọlọ́run máa bùkún yín ọ̀hún yín máa ròkè ẹ̀yin gan ní táwọn náà yàtọ̀ sí gbogbo ẹni tí èèbá ti tọ́jú ìyàwó rẹ̀ tí èèbá tọ́jú ọmọ rẹ̀ yọ pé ṣé mo ni ó ti sẹ̀yàn tẹ́lẹ̀ náà ìyàwó àtọmọ tó fi lẹ́ńkọ́ fọ́ọ̀mù ọ̀gá màánà ni ọ̀ tọ́jú wọn bóyá lọ́lọ́run ṣe tọ́jú wọn náà ẹni tí bá ń ná ọlọ́run máa fi omi ìrọ́pò ẹni tí ìbá ti ná ìparun lọ́lọ́ máa kó bá kẹ́ bó ti wọ́n nù hadith eléyìí jẹ́ àdìsí alákọ̀ọ́kọ́ lónìí. tí wọ́n sọ pé bí làárọ̀ torí káwọn obìnrin náà máa máa dágbèsè bá àwọn ọkọ lọ́rùn wọ́n máa bá wọn wá wàhálà tí wọ́n rí. mi ò aṣọ tí ò ju two thousand lọ ó ń fọ́ two thousand mo fẹ́ gbà ọmọ àwọn àkànnì agbára ọkọ̀ ọ̀ka. ọlọ́run ló dáa wọn nílò yóò ń fẹ́ ọdún sáàtẹ mẹ́ sáàtẹ ọmọ nkójọra alẹ́ ìgbéró kọ pẹ̀lú yóò ń fẹ́ mímà àtọ́hùn lọ láàyò kẹlẹ́ fún lọ́ọ̀hùn nàfẹ́n ìlànà àtọ́hà ilé wa nù sọ́rọ̀ pípalẹ́ àyà kejì. ọlọ́run ní nínú mímà náwó lẹ́wọ̀n ìyàwó yín lórí àtàwọn ọmọ yín ẹni tọ́lọ̀ wọn bá bùkún máa ná lé ìyàwó yín lórí àtàwọn ọmọ yín ẹni tó máa bá bá bùkún tó gba rìzìkì láàyè lọ́dọ̀ rẹ̀ kó máa ná nínú rìzìkì ti ṣe tẹ́jú lọ́dọ̀ rẹ̀. ìyẹn ni pé ọlọ́run gba rìzìkì láàyè lọ́dọ̀ rẹ̀ jẹ́ kí ó hàn lára ìyàwó rẹ̀ jẹ́ kó hàn lára ọmọ rẹ̀ kíkọ àwọn ọmọ agbáyé ìgbádùn jẹ́ kí gbẹdẹmukẹ wà ní sẹmí wọn. nítorí pé ọlọ́run ọba òsì ọlọ́láyìn kò jẹ́ kí arìsìkì ọ̀há mọ́ kó ti ṣe fẹ́ náà ní kó jẹ́ káwọn náà máa gbádùn. wọ́n máa ń kó jọra àlẹ́ ìdérè pọ̀ ṣùgbọ́n gbogbo ẹni tí ọlọ́run ọba tó bá fún arizikì má tí ààyè ọ̀gbà arizikì lọ́dọ̀ rẹ̀ tó ṣe pé arizikì tiẹ̀ tó ṣe pé tó ṣe bá arizikì tiẹ̀ kò tó nǹkan tẹ̀lé wọn dọ̀ mímà àdáhùwà ó ní ọmọ ẹ̀ ná nínú wọn bá ń tọ́lọ̀ fún yín la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run di ẹrù kan ru ẹnìkan wípé kó ṣe àyàfi nínú tó fún èyí tó pọ̀ ná nínú rẹ̀ máa ná púpọ̀ nù ẹ̀ èyí tí ò tó nǹkan máa ná díẹ̀ nínú rẹ̀ bó ti fi hàn náà. so ibi tí a ti bá ègínìkejì wọn wí òun ni ní pé á ah, bọ́lá ti ṣe bò pọ́n tó yìí tí wọn náà lọ́ wá yẹ ká pé ẹ̀rọ ẹ̀jẹun ẹ̀ẹ̀mejì lójúmọ́ níbi tó lọ́n pàdé àwọn ọdẹ yìí wọ́n á yẹ ah, one zero one lẹ́yìn gbálẹ́ yìí o one zero one báwo kí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó ah, ọ̀ fẹ́ yàtọ̀ sọ́lá àdúgbò gbogbo ará àdúgbò yìí one zero one làwọn náà ń gbà ókè. Okay pé ọ̀nbẹ lọ pé runtọ́lọ̀ ọba tó gbé bára àdúgbò ládàáwò àìní kọ́bá rẹ̀ náà nítorí pé wọ́n bùkún ọ kí lọ́ọ́ fẹ́ máa fìyà jẹra rẹ sí. àdìgbàjẹ́ pé jẹjẹjúmọ́ àtàárọ̀ àtọ̀sọ́ àtàlẹ́ gàrí lọ́ ń wà mú ọlọ́run tó bùkún ọ. àbẹ́rẹ́ náà fọ́n gbani láì fọ́n ẹran sì kéjì ẹ̀ onítorí ìyá ń jẹ àwọn yẹn púpọ̀ ókè ìyá ń jẹ wọn tí ìyá ń jẹ wọn náà tó bọ̀ òwe sí ni. ó ti dọ́pọ̀ tó ti dáńdọ̀ sí ìyàwó rẹ̀ lọ́rùn ó ti ní láti ilé àtẹ̀sá ilé dẹ́tọ̀ tó dáhùn ìsìn lọ́rùn òkú ìgbà tí lọ́rùn àti gbé ni. à ah, bọ́lá ń bùkún ọ bó ti ṣe bùkún ọ yẹn náà ìnáà ni wọ́n náà lọ́rùn máa sàánú ìyàwó rẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa sàánù àwọn ọmọ rẹ̀ ẹni tí kò wá ní tó nǹkan ibi tó ti gbọ́ òwe omi pé ẹ ò ná nǹkan kan lórí àwọn rẹ ló orí kí nìyẹn náà ní àwọn ní omi tó lè ná nítorí kò tó nǹkan ní sọ ní dáhùn nínú ọ̀wọ́ àwọn ọba ń tọ́lọ̀ fún ọ náà ló ti máa ná la yukallifu Allahu nafsan illa ma ataha ọlọ́run ò dín kankan rẹ́nikẹ́ni. ikú sin sí àfi nínú tó fún. náà ní wí bẹ́ẹ̀ wá tó máa ń lọ́jà lè nítorí pé inú ìyàwó dùn gbèsè ìyàwó dùn gbèsè ìyàwó dùn ó gbé nítorí pé àwọn ọmọ bá jẹ́ à gbalè ọlọ́ ló jìbìtì nítorí pé ọgbẹ́ kó dùn wọlé ọlọ́mọdé gbogbo obìnrin tó kó wọlé yọ padà dìbànújẹ́ gbogbo àpọ́nlétọ́ ọlọ́run wa yọ padà dẹ̀jẹ́ lórí ẹni tó jàǹbá tó lu jìbìtì sí táwọn bá padà wá rí tí wọ́n ń yọ ọ́ balẹ̀ tí wọ́n ń wọ́ ọkùnrin kẹrẹ̀ ìyàwó rẹ̀ gbà ò ní lè balẹ̀ àwọn ọmọ sọ pé kí ni ọ̀rọ̀ kí ni nítorí ọmọ tá a ti dẹ́ta àti àgbé tó ti gbá gbẹ lọ tó ti gbá kínní lọ lọ́ọ̀lọ́ wa kó gbogbo àbùkù olóyìnbó rẹ̀ ẹni tó ọlọ́run tá a lù gan náà kọ́kàn lábù. ẹnití kálukú ní ẹni tó wá jẹ́ ìyàwó agbọ́dọ̀ níṣẹ́ lọ́rùn ẹ̀hẹ́ ẹlòmínà náà fún kò ṣe pé kò fún wọ́n tún wá fẹ́ wọ́ lọ síbi ìtagbára rẹ̀ ọ̀ka ṣé àfi lọ́lọ́rọ̀ àwọn obìnrin wọ́n máa fi gbogbo ní ọ̀dà lọ́ọ̀nì tí wọn náà bá sì lọ tọlọ flak tó bá fi lè gba tí wọn rìn mọ lọ́wọ́ tiẹ̀ bọ̀ gbogbo ìpèsè ẹni ọmọ gbé wa ọba àlówó náà dání dágbára rẹ̀ ká ọba àlówó wọn àtọ́fin bá sọ pé màálùú lọ́ọ́ máa pa lọ́sọ̀ọ̀sẹ̀ ìyàtí wọ́n àtọ́ nìkan àtọ́mọ mẹ́ta tí a lè jẹ́ màálùú kọ́tà lọ́sẹ̀ kan alákòóbá tí èyí sálámù àwọn apá màálù lọ́sẹ̀ lọ́sẹ̀ lọ́sẹ̀ àbí mo bá sọ pé gbogbo ìjókòó kan ẹ máa jáde àgíríkì ni àgíríkì one thousand nídòkó ẹ̀rọ kan tètè bẹ́ẹ̀ lówó ẹ̀ àwọn bàbá lówó ẹ̀ ọlọ́ọ̀lá àtúgbọ̀dọ̀ lọ́nà kùnà ọlọ́ọ̀lá àgbọ̀dọ̀ lọ́nà kùnà tòlẹ́wọ̀n àgbà náà tí wọ́n wá lé ọkọ̀ pé lè máa jẹ́ jẹ́ jẹ́ jẹ́ náà ni èyí ṣe jẹ nǹkan wọ̀ntúnwọ̀ntì òkúkú jẹ lé ìyá rẹ kó tó lọ lé ọkọ gbogbo nǹkan yẹn jẹ ìwọ̀ntúnwọ̀ntì lẹ́yìn náà bẹ́ẹ̀ ṣe ń jẹ lónìí márùn náà láti òní sí tó bá ti sọ lálẹ́ fún mi bẹ́ẹ̀ ń ṣe jíjẹ ni nínú ọmọ fà tí ọba sí lọ́la obìnrin náà kọ́ sáko lè rẹ̀ àìmọye rẹ̀ dá sí rí tí wọ́n sọ pé ọwọ́ epo lọ́mọ aráyé bá ní ńlá ẹnikẹ́ni bá ní látẹ̀jẹ̀ obìnrin àwọn park púpọ̀ tí ìjọba ti fẹ́ ṣẹbi àtọ́fẹ́ pobili báyìí fọkọ tọ́fẹ́ dàrú tọ́fẹ́ bàjẹ́ kẹ́ni ẹ lọ fi túlẹ̀ iṣẹ́ àṣẹwó olè àlá ọlọ́run gbé mi fún ya ó ti túlẹ̀ torí di eléyìí wọ́n tún wọ́n ti mo ti sọ nítòun náà àwọn ọ̀nà nàkúnà tó sì tó nǹkan ọ̀dọ̀ tiẹ̀ náà ìwọ náà ọgbọ́dọ̀ máa fi bó ti ṣe máa kó máa fi ṣe dáadáa síyàwó rẹ̀ kó máa fi ṣe dáadáa sọ́mà rẹ̀ má jẹ́ kí ìyàwó rẹ̀ ọmọ òkè káì kí ló mú mi sọ eléyìí má jẹ́ ọmọ rẹ̀ ọmọ òkè káì kí ló mú kí lóyún ọjọ́ tó ní bàbá mi tí ọ̀jẹ̀ rù bàbá báyìí ẹ̀yin tó bá ti dìbò àǹkà dàrú nù. wàhálà jùlọ tọba jẹni tó lọ ń bùkún àmọ́lẹ́pẹ́ àhún ló fọ orí ẹ̀ tí òjò kò lè ṣe ẹ àyàwó náà padà sọ pé kí ni wọ́n mú mi fẹ́ ọ òun sì sọ fún ọ ńgbà tó ń wá o òun sì ṣe gbogbo àdéhùn tó bá déhùn gbogbo náà lẹ́ẹ̀ máa ṣe àmọ́ bófin bá ti gbọ́ ní lọ́kẹ̀tẹ̀ náà wàá fi ajẹ́ tó bá sọ́ra fa tó ń torí kó ti bọ́ sí ọ lọ́wọ́ tẹ́ kọ́ lọ́wọ́ sànù wa. لينفق ذو ساعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها ọlọ́run ti ẹrù rú ẹnikẹ́ni láti ṣe nǹkan kan àyàfi nínú tọ́lọ̀ fún ọ. ìrọ̀rùn ọlọ́ọ̀lẹ́sìn hàn. ọlọ́wọ́ bí ọkọ kọ́ jẹ owó gbé jẹ gbèsè àbí lu jìbìtì àbí jàmbá fẹ́ wọlé ló dára fún àwọn ọkùnrin ó fi wọn lọ́kàn balẹ̀ ó fún wọn ní ròdùnú pé gbogbo owó tẹ̀ ná kò ní gbé ọlọ́wọ́ ẹlẹ́dàá yóò fi ọ̀pọ̀ rọ́pò ọlọ́run ẹlẹ́dàá sọ nínú Suratu Saba àyà kọkàndínlógójì ó ní wa ma anfaqtum min shay'in fa huwa yukhlifuh ọlọ́run ní ohunkóhun tẹ̀ ẹ bá ná gbogbo bó tilẹ̀ wù kó kéré ma ọlọ́run ọgbọ́n fi mí rọ́pò fún un ọkùnrin ọ̀nà dànù gbogbo oúnjẹ máa ń ná lórí àwọn ìyàwó àtọmọ yẹn máa ń ná tìdùnnú tìdùnnú ẹ má fi kan ra náà ẹ sì ní ìfọ̀kànbalẹ̀ torí pé àdéhùn Ọlọ́run òdodo ni Ọlọ́run sọ fún yín pé òun kó oúnjẹ bá ní gbogbo bó tilẹ̀ wù kó kéré ma Ọlọ́run bó fi mi rọ́pò fún yín láwọn ń ẹnìkan ní máa tọ́jú ilé kóun náà kọ́ dáwọ́ ná ẹnì kan sì ní máa tọ́jú ìyàwó àtàwọn ọmọ rẹ̀ kó mọ́po ọ̀dọ̀ ọlọ́ọ̀ tó bá ti di ọgbẹ́ ní alùpùpù yọ gbẹ̀sán rẹ̀ torí ẹ̀ lójoojú kọ̀ ọ̀rọ̀rùn ìṣòro wà ń bẹ̀ gán pàápàá fọkùnrin tó bá lámàánà tí ń bẹ̀rù ọlọ́ọ̀ tọ́mọ̀ pé ọlọ́wọ́n bó bí ọ lóore nípa ìyàwó. yóò gbé olórí nípa ọmọ tó bá di jọ́ gbé ndàlùkè yàmà àti máa ná lórí wọn ó ṣe tọrọ ọrùn ṣùgbọ́n tí bá ti mú ní tó ṣe mójútó ọlọ́run máa sàánú rẹ̀ yóò máa rí i pé wọn jáde gbogbo ògbà gbogbo ògbà àti ìyàwó ni àtọmọ ni wọn ò fi dọkàn wà nù ẹbí pẹ̀lú ògbọlọ Ọlọ́run tún á san lẹ́sẹ̀ ńlá lórí gbogbo akitiyan rẹ yìí tó bá di lọ́la gbẹndẹ òkèèyàn ẹgbẹ́ oríire o ẹ̀yin ìsojúṣe yìí Ọlọ́run ọbẹ Ẹlẹ́dàá yóò túnbọ̀ máa bùkún yín Ọlọ́run ọba kò ní gba yín dábùkátà yín Ọlọ́run máa fi àlùbáríkà títẹ̀ ń ṣe yín ẹ máa rí ṣe sọmọ pé wọn aburú náà ṣe síra rẹ òdìlérò gan pẹ̀lú sọfẹ́yàwó ṣe ìtọ́jú rẹ̀ o ti bẹ̀rẹ̀ láti orí ìyàwó títí tó tún fi gbé mọ́ orí ọ̀dọ́jú rẹ̀ àtọmọ náà ló ti wà dòní wọ́n á sẹ́ni tó gbọ́ ọ̀sọ́tọ̀ gbọ̀ oníbi wọn ti fẹ́ sáyé díẹ̀ nù tí o bá sì wọ̀ fún kọ́ padà lé bàbá àti ìyá rẹ̀ tọ́gbà pé tọ́gbà pé pé ọlọ́run bá kan ló dá gbogbo wa ọba tó sì dá wa yìí àwọn tó ṣe lófin fún wa là ń ká yìí ẹjọ́ tí kò ṣeé ṣe kọ́ tàpá ya pàṣẹ kọ́lọ́run fi ọlẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni tí o ṣe dáadáa ó sì ṣe gbẹ̀san bẹ́ẹ̀ làwọn aláìdáa nìyá retí àwọn náà tó lẹ́yìn máa ń ṣe dáadáa gan ẹ̀rọ tó máa bá wípé káwọn sì tẹ́wọ́ gbà ó wá léèyàn lásán tó rójú sí ńlẹ̀ tí ò ṣe pẹ̀lú tó ti náà lórí rẹ̀ tí wọ́n nà láti bọ́ bọ́rọ́ kí lọ́jọ́ sọ fún lọ́rọ̀ bá ti jọ gbẹ̀ǹdà òkè yánu ọmọ kó jáńjẹ́ lé ní ìsìnlẹ̀ ti ta. bọ́mọ bá jẹun ìyá rẹ̀ lọ́mọ bó ti wọ́n jẹ wá. ìwọ òsì ní délé kó tí mọ̀ máa ń kọ́ ọmọ ogún jẹ wá lóúnjẹ tó àwọn bàbá ti ṣe pèsè rẹ̀. ẹ̀mí ọ̀dà mi kódà kó ti pàgbèrè ìnáwó ń ṣe fi ń pèsè oúnjẹ kọ̀ọ̀kan wọ́n bá ti gbóúnjẹ wá. wọ́n á dàbí ìgbà tí ìyàwó ló ń fẹ́ ọkọ kì sọkọ lọ́fẹ́ yàwó àdáwò ńlá lélẹ́yìí o. ọ̀ràn ayọ̀ ni kọjá kọkọ ní ń bọ́ ìyàwó rẹ̀. torí ẹ̀ mọ́kùnrin bá lọ tó lòun fẹ́ fẹ́yàwó yàtọ̀ sípò àtìrí mùsùlùmí yàtọ̀ sípò àtìrí pé ó ní ọmọlúàbí ńlẹ́yìn ká mọ̀ bó ní sẹ́lápá àbí òní sẹ́lápá nítorí pé òun ni ìtọ́jú ilé ló ṣubú lé lórí ìtọ́jú ilé tí ò ṣeé ṣe láì lówó ó dà tún fi ìwọ̀n bọ owó iṣẹ́ iṣẹ́ ṣíṣe ìníṣẹ́ lápá ó sì súnmọ́ kéèyàn wà ń kó ẹni tí ó lè máa tọ́jú ilé ìmọ̀tẹ́rẹ̀ bá ya arísẹ́mẹ́sẹ̀ bá bọ̀ ọ̀lẹ́ tí ò rí tó tó tó tí mójútó sẹ́kàn pàtó òsínbó tó lè fẹ́ yàwó náà wọ́n kà fòfin fún ọlọ́mọ fìyà jẹ bí àwọn náà bá ló ń jẹjẹ tí èyí tẹ̀mí tọ́ dáa sí wọn náà ní máa bá dáadáa wọ́n bá lọ nídìí rẹ̀ ó ní bá dáadáa orídìí eléyìí àwọn ọlọ́yẹ ká mójútó sí àwọn láwọn ọkùnrin ètò kíkọ́ fẹ́ tẹ́wọ́ kọ́ máa béèrè pé iṣẹ́ òlọ́kọ́ iṣẹ́ òlọ́mà báwọn fámìlì náà máa bèrè pé ṣé ọmọ tó fẹ́ tẹ̀ tó ní sẹ́lá pa àbí òní sẹ́lá pa. àbẹ́ nìkan ọmọ ọmọbìnrin tó fẹ́ tẹ̀ lọ báyà ìyá bá ara rí èmi gbà kan fẹ́ àwọn eléyìí o kí ló dé àwọn hijab stars èmi gbà kan fẹ́ nu wọn. àwọn eléyìí ń tẹ́ kankan òkè tí wọn náà máa ṣiṣẹ́ kọ́kọ́ ni àbí wọn náà máa bọ́kọ. àmọ́mì nínú ẹ̀sìtẹ̀ kọ́nà àwọn ọmọọṣẹ́ tó lọ kọ́nà àwọn tó mọṣẹ́ mítìn nínú ẹ̀sẹ̀ nulẹ̀ wọ́n mọ̀ wọ́n rà á abẹ́ ìgbẹ́gbẹ́. òsínú bá kó ti lọ kánú òtítẹ́ òtí lọ rajà lábàpìlẹ̀kẹ òtí gbéra pàdà jíjẹ pàmò ilé ìfowópamọ́ ọmọ ọ̀bọ̀ lójoojúmọ́ hmm, àwọn ọmọ ẹrẹ́ nù ẹgbọ́n ọ̀fà wọ́n ti lọ kú sínú ọkọ̀ alájàpá irú àwọn ẹni táwọn Yorùbá ń fẹ́ Yorùbá lẹ́nu bẹ́ẹ̀ máa sùsù ká tí ó fún jà bẹ́ẹ̀ máa rẹ́ o ẹnì wọn sọ à ní akudi ẹni tí wọn rí ní Kánò ní ìrọ̀lẹ́ ọ̀rẹ́ ni èmi ni ẹtú ti yára ti dé bẹ́ẹ̀ máa tó lọ alọ́lọ́lẹ̀ ah, ah. hmm. àwọn obìnrin ẹgbẹ́ rọ̀bá Yorùbá lẹ́nu àwọn obìnrin àbá ọkùn ọkọ̀ sì nánú ká yàrá yọ máa pè yàwó. ìyàwó ń bọ̀ ń bọ̀ láti Kaduna láago kan àbòrú wọn ò tí ì ọkọ máa pe náírà ìyàwó pé tọ òtí kẹ́mi ló pé tọ ń bọ̀ lọ́wọ́ lọ́wọ́ yàtọ̀ àti ìdéjọba ọkọ̀ yóò yá ní tètè kú ni Subhanallah wọ́n gbójú fáwọn wọ́n gbá ìlà fojú tó sì ẹ̀kọ́ máa rí ni Subhanallah ọkọ láwùjọ àwa Yorùbá pàápàá ní ìrọ̀lẹ́ yìí ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ti gba Sunday kan pé sátidé lé lọ́wọ́ yéé ṣe Yorùbá lẹ́bù o yẹn ni pé ìyàwó ti ń gbójú ṣe wọn ṣe àwọn ti dòbin olùdókòwò ayé tuntun wọn sọ pé òfin fẹ́ ìyàwó mi nígbà tó fi rí obìnrin kan ti ń dá sí lọ́rùn wọn sọ pé òun ọmọ kan òun olùdókòwò kọ́ máa bọ́ mọ́ lọ wọn fẹ́ náà ni kàkà tí wọn náà pé ẹjẹ àtẹnáwó lé yín náà kí n tó gbà kí n tó fi ọràn bàbá mi bẹ́ẹ̀ lọ ń ṣe ìyàwó tó ti wà ń lé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ mọ́tò náà wọ́n sọ orí ibú lè tọ́ àbẹ̀ olórí ibú bá wò kí lọ́wọ́ fún garanti wọn náà ní padà dé lórí ibú bá wò. ẹlòmíì ìyàwó ní ń bọ̀ ìyàwó ní ń bọ̀ àwọn ọmọ ọmọ ti kúlé ó ti wọ́n sọ fún yàrá pé bí wọ́n ti jẹ́ ìyàwó rere yìí mo tún rọ màkà tí mo fẹ́ fẹ́ kí ló yẹn ni tó tún máa bá ń bò náà yọ bó ṣe ń bò àtàwọn ọmọ ìyàwó wa ni kò sí àná ìjọba fẹ́ fẹ́ fẹ́ ìwọ́n tẹ́ bá ti tẹ̀ka ìfẹ́ bá ìpínrín wọ́n bá dé sínú ilé ìtọ́rọ̀ mi mọ́ kọ́lé ẹlẹ́ẹ̀kejì ẹ máa tọ́jú èmi àtàwọn ọmọ torí ọ̀rọ̀ náà di irú tẹ́lẹ̀ náà ọkọ wa ń béèrè pé ṣé bí ọ̀rọ̀ ìṣèta kọsọ pé tó ń bá fẹ́ràn ayé mi gbogbo títí tó ń fẹ́ràn ní sẹ́wà ẹ̀rẹ́sẹ̀ gbọ́rọ̀ yóò tọkọ ní sọ pé gbogbo títí tí mo sì ní ṣe máa o ọkọ ní sọ wípé ìyàwó mi sọ pé tí mo bá fi fẹ́yàwó mi gbogbo ojúṣe tó ń ṣe ojúṣe wo lọ́lọ́ ní kóbìnrin ó ṣe fún nípa nínáwó tẹ́lẹ̀ dọ́gbọ́dé. lórí àkàrà fún mi wá wàhálà ọba yẹn lọ́kàn jẹ gbogbo oníkàlùkù ń struggle ó dàbí àwọn obìnrin táwọn náà wà lójú ọ̀nà lóru kíkàlùkù wá ń discuss nínú ọkọ̀ pé ah, ìrìn òru ilé o àwọn dánadáná àwọn olè lọ́sọ̀rọ̀ àgbà kékeré ni ó ti kó sára wọn rí ẹni wọn ṣe àwọn ọkùnrin tó wà lọ ọkọ̀ pé àwọn ọdẹ ó ti kó sára àwọn dánadáná oníkéèmí ẹ ọwọ́ yẹ. wọ́n lè bí wọ́n wọ́n sọ tẹ̀ wọ́n sọ náà ni ẹ bá máa lé kí wọ́n tó pa ọkọ̀ yín ní ìrìn àjò pé ẹ ọkọ̀ tó láwọn ìyàwó mi ẹgbẹ́ ọ̀fà gbàgbé ti láwọn ìyàwó mi yìí ẹ̀yin ò jókòó kálí ẹ̀yin náà máa sọ́ọ̀bù kálí ẹni tí ní àwọn mẹ́rin tí ọ̀tọ́jú lé ó tún máa tí tí yẹn tí wọ́n á lóbìnrin ní ìdógún yẹn ẹ dákẹ́ wo sí kòkòrò burúkú tó tí yẹn wá fẹ́ tí yẹn fẹ́ ẹ̀kan dànù tí yẹn fi lè fẹ́ tí yẹn rí di ẹ dákẹ́ sáyà náà fún mi ẹ gbọ́ <laughs> àmọ́ àyà náà àyà àti kòkòrò tí àwọn rẹ̀ bá ti pé mẹ́rin tọ́fẹ́ ayọ̀rọ̀ ọ̀kadà tọ́fẹ́ òsìkadì abẹ́rẹ́ máyà náà kò sínú àlùkò ànìtọ́lọ́ sọ̀kalẹ̀ nítorí pé àwọn àtọ́nà ń sọ̀kalẹ̀ nípa pẹ́ẹ́lẹ́ kọ obìnrin kan fẹ́mi ọlọ́run sọ pé báyàwó yìí ti pé méjì abọ́ ti pé mẹ́ta abọ́sibọ́sí kò ti pé mẹ́ta ó lè jẹ́ ìyàwó kan náà lónìí ìwọ sì lágbára tí kò fẹ́ àwọn kan lọ bàtẹ́ lẹ́yìn ó ti sú ọ rí wọn á fẹ́ fẹ́mi ìdípò rẹ̀ tí wọ́n pè lẹ́yìn lẹ̀ ó ń bá lọ ó sì fẹ́mi ṣẹ́dá pẹ̀lú tí ò sojú sí. torí irú ni máa ń gbẹ́ àwọn ọ̀dọ́ gàràngàrà lórí rọ́ọ̀kù wọ́n tó ti mọ bí ìyàwó kan ṣe rí tẹ́lẹ̀ nǹkan wò pọ̀ gbádùn ṣé responsibility ló ń wò irọ́ láti. kọ̀mọ́júṣe kọ̀mọ̀kan láàjọ ọjọ́ tà tí èyí fẹ́ àwọn méjì ń dọ́kà náà ẹgbọ́rọ̀ ẹgbọ́rọ̀. lẹ́yìn bá lọ ní ewúrẹ́ méjì lẹ́ẹ̀kan náà lásìkò ọ̀rọ̀ báyìí tó gbà. rẹ́pẹ̀ ìpẹ́ ẹ̀jẹ̀ ọlọ́mọ wọ́n wá ìkíni wọ́n ti pè wọ́n wá ìkíni sórí ata o tún àlọ́ jẹ́ àwọn ewúrẹ́ tó burú wọ́n tún gbóòórùn sórí àkókò wà wọn. tó tó kiri káyé tó gbogbo ọ̀rọ̀ tó sí ewúrẹ́ tó bá wà náà ni. àwọn ọkọ àwọn èèyàn àwọn èèyàn bá obìnrin ní ìsirigi rò gírí wọn ọlọ́pàá wọn jọ bíi mẹ́ta bíi mẹ́rin so bóyá ó sì máa bọ̀ wọn. àwọn èèyàn ń ronú ojúṣe ìgbádùn rò làwọn máa rò ìgbádùn tó gbàgbé ní títí lé bá kàn. òun náà ló ti jẹ́ pé ńgbà míì tóbìnrin bá lọ lé egun níbi ọkọ ìrọ̀lá yóò lu ọ̀tá pín. ìgbọ́n tó bá ní oúnjẹ ńkọ́ oní oúnjẹ báwo tó rí báwo bí ń ṣiṣẹ́ ni tó bá rọ ọmú kò ní láyà lẹ́nu pé eh, ìmáàmù lè wá mọ́sálásí kárí kárí ti wú kíkẹ́ torí torí pé ọ̀hún ojú sí. sọ́wọ́n bá a lọ sí. torí ìdílé yìí báyìí àmánà ni a gbọ́dọ̀ ná nínú ntọ́lọ̀ fún wa eléyìí náà túmọ̀ sí pé wọn náà máa dìtẹ́ kọ́kọ́ torí tí a bá wo kọ́kọ́ kúrú àbórí gbóǹkan ẹ̀sìn ọkùnrin yàtọ̀ sí tòbí o èèyàn kàtún lọ síra rẹ̀ léṣe náà lágbàkejì ni ẹ̀fì pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wọlé àwọn obìnrin wọn wọn fara gbá púpọ̀ ẹ̀rọ obìnrin mi tọ́ sọ pé ṣé wọ́n ti ká ṣé wọ́n ti ń tọ́jú ṣé wọ́n ti ń ké ìtọ́jú bá wo látọ̀jú wo ẹ̀dá tẹ̀jú ẹ̀jẹ̀ lórí olóyún. subhanallah ilé ìjẹba àwọn ọkọ tí èso ojúṣe títí wọn àlọ mọbìnrin pé ń kọ rẹ nígbà tó ti kọ tẹ́lẹ̀ kọ nígbà tó ti kọ ṣé bóun náà lọkàn fi yà jẹ. ويرى أنه حديث أبو هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ولا نبي أكاتي ولا لنكم أبا وسلا يباي ولدينار أنفقته في سبيل الله ولو وافق tí ẹ bá ń ná sójú ọ̀nà ودينار أنفقته في رقبة أتقول لك أمي تعالى فكيكم في بطن أو يرقى ودينار تصدقت به على مسكين أتقول أمي تعالى نفس السراء فلن ودينار أنفقته على أهلك أتقول أمي tẹ ọ̀nà lórí ìyàwó àtọmọ rẹ ewu lè tó ní ládàjù nínú gbogbo sílè sílè sílè sílè tá a náà anáka sójú ọ̀nà àtijàgùn sójú ọ̀nà Allah anáka láti bọ́ kúkúrò lọ́rùn ẹrú anámi ìfisè tààrà àwọn aná ẹ̀kẹrin fún ìyàwó àtọmọ wa anabi ni àhọ́bọ́mọ́ha ajọ́ra ni lẹ́bí ànfàkọ́hù àlẹ́ àlẹ́ etí ládàá rẹ pọ̀ ju bí ọba yí ọ ó lè tọ́ ná lórí ìyàwó àtọ́mọ́ àlẹ́ Allahu akbar. ó ṣe o gbogbo àwọn tí èso ojúṣe lórí ìyàwó àtọ́mọ́ wọn ó yẹ kí wọ́n gbọ́ àdìsí wọ́n ní pé tó hádìkan ogun tá a fẹ́ jà láti gbẹ̀sẹ̀ ọlọ́ǹga kò ní ládàtì ìtọ́ ọ̀nà lórí ìyàwó àtọmọ rẹ̀ orúkọ ọ̀nà láti bọ́kùn lọ́rùn ẹrú kò ní ládàtì ìtọ́ ọ̀nà lórí ìyàwó àtọmọ rẹ̀ orúkọ òtítì sàrà kò ní ládàtì ìtọ́ ọ̀nà lórí ìyàwó àtọmọ rẹ̀ Allah kí ló á dé tí ìjọ pọ̀ jù nínú àwọn èèyàn fojú sèyí sílẹ̀ lónìí wọ́n ìtọ́jú ìyàwó wọ́n ìtọ́jú ọmọ ọlọ́run ẹnu ìyàwó wọn da eléyìí nǹkan míì ni kò pé kọ́ ọmọ ìnáwó lé lórí olùdókòwò náà lówó nǹkan míì ni kò pé kọ́ ọmọ ìnáwó lé lórí wọ́n lọ gbọ́dọ̀ náwó lé lórí tó bá wọn lórí eléyìí kọ̀ọ̀kan alọ́run àyàn ni kí wọ́n náwó lé lórí. ìmọ̀ fún ẹ̀yìn ọ̀rọ̀ ló lọ dá gbogbo eléyìí kò tó ti ṣèkẹ́wọ́ dandan ni kó ọmọ anáwó léyàwó rẹ̀ lórí torí ẹ̀ àwọn olóríire kí wọ́n di àti lọ́lá ìmú kí wọ́n má ṣe fi ṣàwàdà ẹ máa ná léyàwó àtọmọ yín lórí kódà ẹ má rò dípò pé fi sọ̀rọ̀ kékeré ni ọlọ́run mọ etí wọn nálẹ́ ọ lórí ẹ má rò ẹ má sọ. torí pé njẹ́ ẹ ṣètò yẹn fi gba aládá lọ́dọ̀ ọlọ́ àníìdí máa rán àánú mà ẹ̀yin òsì nídìí ọmọ orí kọ̀ ọmọ orí tẹ́lẹ̀ náà wọ́n ti náà ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn obìnrin aláìmoore ni wọ́n. nítorí tó máa retí pé gbogbo tó bá ṣe kó ní ẹṣẹ́ ẹ̀yàn náà máa bù fún yín àìmọye obìnrin mi wọ́n gbọ́ bàjẹ́ tí ò ní pé ẹṣẹ́ yóò sún mi dúdúdú. oúnjẹ tó wọn á rà lẹ́sẹ̀ ọlọ́run fún oúnjẹ ń tó wọn. nígbà tí mo rí olùgbọ́ ẹ ọlọ́run ló ní kò rú wa tí èèyàn bá ṣe sùúrù èèyàn sọ pé kọ́ máa pẹ́rù rẹ̀ lọ́lé bàbá rẹ̀ so ó túmọ̀ sí pé sùúrù èèyàn gbọ́dọ̀ pé lálá gbọ́dọ̀dọ̀ orígbà tó bá fi ẹ̀mí ìmoore hàn kó tó di pọ́ máa bọ̀ eléyìí jẹ́ bó ti jẹ́ táà máa náwó lé àwọn obìnrin wa lórí bá a ti máa ní ẹ̀san ńlá mi lọ́dọ̀ Allah Rabbul Alamin ọlọ́run ẹlẹ́dàá akọ́bà tún àwọn ilé wa sí i. ilé tí ó ń tòrò ọlọ́run bá kọ́ má domi àlàáfíà rẹ̀ rò àwọn ilé tí ń dàrú ọ̀dàkùn bá wa tún ṣe àwọn ẹni tí wàhálà ń bẹ nínú mọ̀lẹ́bí wọn ọlọ́run kọ́ bá wa mú kúò àwọn ẹni tí ọlọ́run bò sì jẹ́ kí wọ́n mọ̀ ọlọ́run má jẹ́ wọ́n mọ̀ láéláé subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu alhamdulilayi wọ́n ní jẹba jẹ mírin àjò tó wá tó lẹ́yìn ìmáàmù tó wà nílé ìyẹn sì fẹsẹ̀ sọ láti onírin àjò pé tí wọ́n bá ti di rákà méjì tí wọ́n ṣe tashahhud sí ẹ lè farama tí lè bá ti ṣe tashahhud àbẹ́yẹn ṣe rákà méjì èèyàn máa ń retí ìmáàmù kó náà parí sọ̀láàtì rẹ̀ kéèyàn fi sálámà pẹ̀lú sí sálámà ni. rárá kò rí bẹ́ẹ̀ tẹ bá ti tò lẹ́nu ìmáàmù tó wà ń lé ọ̀ràn yẹn ló jẹ́ lórí tí náà kẹ́ pé sọ̀láàtì ń gẹ́gẹ́ bí sọ̀láàtì tí ìmáàmù ṣe. ìgbà tẹ́ láǹfààní àti ṣe sọ̀láàtì orin àdùn nígbà tẹ́ lọ ṣe sọ̀láàtì ń jẹ máà ní mọ́ṣáláṣí oníkọ́jẹ́ kí wọ́n fún yín láǹfààní àti tòlè má mú fáwọn tó bá fún yín láǹfààní àti tòlè má mú fáwọn ẹ̀yìn ẹ̀sìn sọ láti ní ti arìnrìn àjò àwọn ará ilé ọ̀wọ́ àpè tiwọn àìjẹ́ bẹ́ẹ̀ irú sọ láti tí ìmáàmù bá ń tilẹ̀ yín náà gbọ́dọ̀ sí ẹlẹ́ẹ̀kejì ẹlẹ́gbọ́n ẹnìkan sọ wípé nínú wáàzì rẹ̀ fáwọn ọmọdé ma bí gbọ́nà zina wọn ò ní wọ àlùjáná wọn ò ní wọ náà ibi kan ọ̀tọ̀ ni wọ́n kó wọn sí. ó sì dárúkọ ibi kan ọ̀tọ̀ náà. àwọn ọmọ ju ike nǹkan ti ń sọ ìsọkúsọ lásán ni. nítorí wọn sọ ni pé tó wá ilé méjì péré imma aljanna wa imma an-nar nínú kí wọn wá aljanna bí kò wọ náà ní kọlọ má sọ alọ má náà. al-a'raf ilé ìtọ́lọ̀ wọn bá sọ nípa rẹ̀ nínú al-Qur'an tàbí sọ̀rọ̀ ashabul a'raf ọjọ́ táwọn ẹni tí dáadáa àtà ìdá wọn dọ́gba. àmọ́ àwọn náà ní paríparí àlùjánnà wọn padà kó wọn sí i mọ́tàrí kẹta kan wá wà lálùkù yá máa kò sí lẹ́yìn náà ọmọ ìdìnnà kò sẹ́lọ̀ nínú ìsìnkú sẹ́ni kankan àwọn ọ̀daràn burúkú tí wọ́n pè tí wọ́n pa tí wọ́n pèsè bó ti ṣe wárígbọ̀ ní abú ọkùnrin àti obìnrin àwọn lọ dáràn àwọn làbàtẹni jẹ́ nínú ìsìn kò sẹ́ni kankan ó sì á jẹ́ tẹ́sí ọkùnrin àti obìnrin tó tọ́sọ́nà kọ́ wáyé gbà tọ́ wáyé gbà yóò sì wá jẹ́ pé oní àwọn àforí kápẹ́tẹ̀ tiwọn. nígbà tó ní tó ṣe sí náà gangan fúnra ara rẹ̀ atọkùnrin àtobìnrin tí wọ́n bá jíya rẹ̀ láyé tó sì kú mùsùlùmí tó bá di lọ́la òkè yánà wọ́n máa bẹ lábẹ́ bọ́lọ̀ ń bá ti ṣe fẹ́ inú kó forí jì wọ́n inú kó sì fi wọ́n sínáná wọ́n bá jíya sí náà tán ó sì ẹjẹ bó ṣe jẹ eléyìí bẹ́ẹ̀ náà àlọ́ tí wọ́n máa pa fún yín àlọ́ burúkú tí wọ́n máa pa fún yín inú rẹ̀ náà sùn pé tí wọ́n bá ti lè ṣe dìná ọ̀ gbọ́dọ̀ wẹ̀ nítorí tí wọ́n bá wẹ̀ gbogbo àlùbáríkà ara rẹ̀ lọ́ wẹ̀ dànù tí wọ́n sì tún wẹ̀ iná ló ń gbé ká ẹ dákọ̀ ẹ̀ <laughs> ara àwọn àlọ́ nù àwọn bẹ́ẹ̀ máa parọ́ ẹ̀ lẹ́yìn náà gbogbo àwọn rubbish ìsọkúsọ tó o ti ṣe ọlọ́ọ̀nà o ti ṣe zina tó o bá jí ààrẹ láyé ọmọ abẹ lábẹ bọ́lá ń bá ṣe fẹ́ńjọ́ gbẹ̀ndà òkèèyàn amẹ́kọ́ ọmọ wẹ̀ tó o sì ní sinlọ́ ọmọ yìí lọ́wọ́ ẹja rí ọjọ́ bó ti ṣe jẹ́ nàám nàám oníbèrè sọ pé ṣé kí ló lè mú kí ẹni tí bẹ́ẹ̀ ṣe ìṣáì kó tó lẹ́yìn oní magrib àbí kọ́ magrib kó tó lẹ́yìn oní ìṣáì àwọn akọ́ kí ló dé tí wọ́n ṣe magrib lásìkò rẹ̀ tó bá ti ní genuine reason ìdí tó fìdí múlẹ̀ ẹsẹ̀ má béèrè irú béèrè nítorí pé ẹni tí ò ṣe sọ láti lásìkò rẹ̀ lábẹ́ òfin ọlọ́run dàrán yìí kọ́ wá ṣe sọ láti nu jẹ̀mọ́ eléyìí ọ̀la yìí òfin ṣẹlẹ̀ sọ pé nítorí bá dáná wọn ìfà yọ lálẹ́ bẹ́ẹ̀ nà àfíyẹ lẹ́sìn náà ló rọ̀ṣà tòkí lóde tó ṣe sọ láti lásìkò rẹ̀ tí wọ́n á ń béèrè pé mo lè darapọ̀ májàmá ọlọ́mọdé èyí ká dáhùn gbogbo béèrè tààtààtà tẹ́lẹ̀ bẹ́ẹ̀ jẹ́ àwùjọ táwọn àwọn èèyàn kẹsìn fún àwọn èèyàn ṣe lọ́wọ́ ẹ máa sọ pé ah, ẹni tó fẹ́ ṣe àṣírí ó lè àbí ẹni tó fẹ́ ṣe sóhòrò ó lè ṣe lẹ́yìn àwọn alásìrì ẹni tó bá fẹ́ ṣe ìṣáì àbí tó fẹ́ ṣe mágírì ó lè ṣe lẹ́yìn ìmáàmù tí ṣe ìṣáì ẹgbẹ́ rẹ̀ e, kí wọ́n lè tún òfin sọ láti lásìkò rẹ̀. ẹ̀yin máa yẹ kẹ́ pásùbà lásán ni wọ́n máa ṣe ń bì láwùjọ kẹ́kẹ́ ńgbà tó bá di lálẹ́ ni wọ́n máa kan gbogbo olókù pọ̀. sẹ́rù wọn náà ní ká máa jẹ́ tọ̀pà zohori tọ̀pà asiri tọ̀pà magrib tọ̀màmà tíradìṣà ìrọ̀fẹ́ kan pọ̀ kọ̀táyè o ti ṣe ọlọ́run lẹ́sẹ̀ la sọ́yẹ́ pé sísan àwọn sọ láti kò lè tẹ̀ràn nítòsí ọlọ́run sọ tí eré rẹ̀ náà láwọn ti sọ darapọ̀ kọ́ eré lẹ̀ ń pẹ́ sí ẹ̀dá kọ́kọ́ lọ sẹ́ńpẹ́ náà. wọ́n nígbà tí anabi sallallahu alaihi wa sallam pé lówó tá a bá ná lórí ìyàwó àtọmọ wa ọlọ́lá jẹ tá a ná fún jihad lọ ọlọ́lá jẹ tá a ná pé kó fi bọ́kùn lọ́rùn ẹrú lọ ọlọ́lá jẹ tá a fi ṣe sàrà lọ. ṣé eléyìí bóyá ti fẹ́ wò sí àdéhùn ìdáná fi sọ̀rọ̀ láàrin sẹ́lẹ̀ tó ti pàkíyèsí àwọn sàhábà pípọ́n ná sójú ọ̀nà lọ owó tí wọ́n fẹ́ fi tí wọ́n fẹ́ lò fún Islam láti fi jagun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tí Umar kó dájú dúkìá rẹ̀ wá tí Abubakar kó gbogbo dúkìá tiẹ̀ wá anabi sọlọ lọ sọlọ náà ń bi oníkálukú kí ló filẹ̀ fáwọn ará ilé rẹ̀ nígbà tó owó tún wá Umar ní ìdajì ni mo kó ìdajì Abubakar ní gbogbo owó mi kó ní fún wọ́n ní nìyí gbadá sí ma gbówó tá a nà lórí ìyàwó wa ó nọ́nà ó níláàdá ju èdè anásí àtijọ́ sójú ọ̀nà ọlọ́run lọ kí ló dé táwọn sọ̀hábà yẹn tí wọ́n lò owó wọn yẹn fáwọn ìyàwó wọn tó a jẹ́ kí wọ́n lò fún jihad sọ̀rọ̀ sọ pé nǹkan kan lè jẹ́ kó níláàdá ju nǹkan kan lọ ṣùgbọ́n tó ṣe pé á fè tó ní yẹn lẹ̀ ṣe tí ò ní tó nítorí tá a bá kọ̀ láti ṣe tí ò ní ládá tó ìlọsíwájú ẹ̀sìn Islam òpin. ní wọ́n á ké gbogbo olówó táwọn fílẹ̀ o láti fi jagun sójú ọ̀nà ọlọ́run fílẹ̀ ìyàwó àtọmọ nìkan náà mú gbọ́ ṣé Islam ó débi kò ní débi. tó ń torí ìbéèrè yìí ló ṣe jẹ́ pé. bí Abubakar sọ pé mo fọlọ́ àtòjíṣẹ́ rẹ̀ lẹ̀ fún ìyàwó àtọmọ mi kò túmọ̀ sí pé wọ́n máa látìkùn ẹ̀yin ọmọ Abubakar ni ẹni tí wọ́n fi jẹ́ àrólé fànàbì sallallahu alaihi wasallam tọ́lọ̀ ti parí kó ti dàrólé tó ti gbàtọ́ rẹ̀ tó gbèrú tọ́gbọ̀nà ọjà àwọn rọ́tàrà jẹ yìí olórí gbogbo ilé ayé mùsùlùmí ó wá wọ àyẹ̀lẹ̀ lẹ́ni kí lọ́jọ́ lẹ́nu à mọ́jọ́ lórí lórí pé jíjẹ lórí ní màjẹ. ọ̀bọ̀jà lọ ni àwọn olùgbà kún fún àwọn ìyàwó wọn lẹ́nu yà fáwọn mọ̀tò mo ti kó bá nàbì ni mo ti fọlọ́ àtòjíṣẹ́ rẹ lẹ́fẹ̀ẹ́yìn nínú kéde yọ gba ibi tí ó tún ti lọ sánà omi wà ní bẹ́ẹ̀ ni ọgbà lọ eléyìí jẹ́ báwọn so wọ́n á ní ìbéèrè ẹlẹ́ẹ̀kejì. wọ́n níyàwó náwó lé lórí àfilẹ̀ à ń sàánú ẹ̀ ìjẹ́ imú à ń dáṣọ sí lọ́rùn. àmọ́ yàtọ̀ sílẹ̀ yẹn tó wá ná àwọn ẹ̀bùn kẹta máa bùn. a lè bùn lówó a lè kàn jáde ká bá ara nǹkan wá àmọ́ ìwé àwọn ọ̀wà kan tí ọ̀dà àmọ́ àwọn pàkíyèsí rẹ̀ pé pa àwọn ọ̀wà yìí tí o pa àwọn ọ̀wà yìí tí o àmọ́ kàkàkọ́ pàtì ètò wọn gbogbo ni wọn ní sáà lè ti torí àìgbọ́ràn rẹ̀ irú owó ká máa bùn ká máa bùn ma àbí ká dínkù èrò àjáde lọ ara àràkàrà ara ara súyà ara ara kínní wọn kí wọn bá ara bọ̀ ọ̀ra kankan bọ̀ àbẹ́kẹ́ àtàkà lẹ́ máa rà kẹ́ rẹ̀ kọ́lá tán tó máa tẹnu bá wọ ọkọ mu. so wọ́n ní sábà ti bẹ́ẹ̀ sí àti jẹ́ pé àṣojú sì mọ̀ gbogbo eléyìí bí pàpà nù àbí òye wa owó tẹ̀ ń bọ̀ ẹbí náà ti là síbẹ̀ náwó tọ́jú ojú owó lé lórí àbí ẹ̀kọ́ ìyókù yẹn náà ti là ní wọn náà gbọ́ ọkùnrin lè bá a dá padà máa ná lé ọ lórí bọ́ọ̀ bá ti gbọ́rọ̀ ní tó múnú náà tọ wọn lọ nìkan fẹ́ nìkan lóyún ẹni tó wá fún yàn lóyún kó lè wo àjọṣepọ̀ tí ń bẹ láàrin òun àti ẹ̀ bíi kápá ànáni ànálọ́jẹ́sùn àná òun fẹ́ nìkan lóyún kó wọn á lè ti pé <laughs> irú kíkí o wípé ẹ kú sẹ́ọ̀ tí ọ̀gá sì bímọ tọ́lá sì bímọ ó fún ewu o ó kì pèsè nígbà tí èsì pọ̀ dàrán ni wọn náà ẹjọ islam kọjá gbogbo rubbish tẹ́lẹ̀ lómi ọmọ gbogbo ẹ̀ torí káà ni wọ́n mọ́ dàrú ẹ̀ ló sì gbọ́ pé yọ ọmọ òkú rẹ̀ náà gbọ́ pé ń bímọ èrò tí ẹ̀ tí òun lọ́mọ gbọ́ pé yàwó kan ló ń fún yàwó wò tá ní ìyàwó tó jálè báwo lọ kí sọ tiẹ̀ náà tó sì jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ kọ́ kí tọba wa bínú pé àti wà tọkọ rẹ àbí àkú mọwéré ẹgbà mẹsìn tọba tó kọ aṣọ fún nítorí pé zina ni zina ń jẹjẹ mà ẹni yóò wọ ṣèṣe zina ẹ gbọ́dọ̀ tún kí lẹ́yìn ẹjẹ yìí kọ bá ṣe mí mà ẹjẹ yìí kọ lómi náà má bá ṣe wẹ tó òfin Ọlọ́run nìyẹn wọn á ní wọn kó máa ọmọ zina ní Yorùbá lẹbù wọn á ní apẹyìn ó lọ. ọ̀gbọ́dọ̀ lọ́jọ́ bá bínú kó bínú. wọ́n á ní wọ́n kó ma wọ́n tún so yìgì ń jẹun kó ma tún so nítorí pé omi ń gbóná ti dàpọ̀ mọ́ tutù. tẹ́lá wo fẹ́fẹ́ ṣe kọ̀tọ́ ọmọ tẹ́ náà tẹ́lá sì wo ti ẹ lè lọ ọbẹ̀ àwọn tẹ bá wò yí pé ẹkún ti dínkù báyìí tètè náà tí wọ́n ṣe ni ló bí kí wọ́n sọ pé àwọn fẹ́ so yìgì báyìí ṣé ẹ gbọ́dọ̀ jókòó ń bẹ̀ nítorí pé jókòó alákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ bí jókòó ẹlẹ́ẹ̀kejì ti ẹ̀tọ́ tá alákọ̀ọ́kọ́ ọ̀tọ̀ wọ́n tẹ́ àbẹ̀ ọ̀hún tẹ́ àbẹ̀ òfin ọlọ́run sọ pé n ti ń tẹ̀lé nǹkan ẹ̀ lè já ẹjẹ pé gbogbo jókòó lọ́jọ́ àwọn kìí ṣe jókòó tó ẹkẹ jókòó bẹ̀ náà àfẹlẹ́ ìkàkíyèsí àwọn ó ti lè máa wo obìnrin ran ó ti yẹ kó ọkọ alúni kó lóyún ọ̀daràn ní ọ̀ ọ̀daràn lóbìnrin yẹn náà ẹ̀rọ àfìsí yẹn tó fi kó bọ́ ọlọ́mọ ọmọ wa wà kò ní ní bàbá ẹ wo kàsára ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀ ọmọ yẹn yẹn lẹ́rìí bẹ́ẹ̀ yóò máa mú ọmọ kankan ẹ sì rí pé ó níyàwó yóò sì ṣe ìyàwó ló bímọ fún un wọ́n sì ń béèrè kíta ni bàbá ọmọ yóò sọ pé náà ìyá tó bímọ fún ọ ó ti kú ni ẹ ní kíkú ń bẹ láyé ẹ ti fẹ́ra yín rí ẹ̀kọ́ra yín lẹ́yìn ẹ ẹ méjì àtẹnáwádìí eléyìí <laughs> ó ní bá ti ó ti mú ara rẹ̀ lọ́dàrà ẹ wọ́n láàyè irú ẹ pọ̀ bàjẹ́ àwọn ọmọ zina náà ń kó káyẹ̀ wọn náà sì máa pọ̀ máa zina ni ẹlẹ́yìn kí ló dé dáàbò kírun wọn máa pọ̀ láwùjọ wa anábì sallallahu alaihi wa sallam ó sọ náà dé tó gúnlé kékeré alóńmà mi wọn ní yé máa bẹ nínú orí lópin ìgbà tí wọn máa zina ọba ti pọ̀ lánàá ẹ̀rí kí yorùbá lẹ́fù nínú àdìsí anábì wọn ti mú òwe wọn náà ìtẹ́ ẹ bá rí gbélé kan tó rù ọmọ àlè ibẹ̀ ni ò sì ṣèké ni ni ò sì dàgbà náà àlè. wọ́n ní ẹnìkan wà láti Málé kọ́lọ̀ ń sànù wa ibẹ̀ ni wọ́n ń yàgbẹ́ ibẹ̀ náà ni wọ́n ń tọ̀ sí òun sì jẹ́ mùsùlùmí báwo ni o ti máa sin lọ́mọbẹ wọ́n á wò káàdì inú ẹ̀gbin níbí. báwo lòun ó ṣe sin lọ ọba dá dúró títí dìgbà tó jáde báwo ni ó ṣe sin. bẹ́ẹ̀ṣẹ̀ àti mẹ́lí ó ní í ṣe pẹ̀lú ọ̀ràn tó gbé kálukú wọn wọbẹ̀ mọ́ràn bá ṣe burú sí ibi tí wọ́n á wọ́n má lè máa rí ṣùgbọ́n tó bá yẹ pé ọ̀ràn tí wọ́n sì torí rẹ̀ mú kí bá ṣe ọ̀ràn tó lọ títí tó bá béèrè fún ìfẹsìn náà gbogbo òfin tó ń tẹ̀lé náà kò ní kí wọ́n má fún láǹfààní rẹ̀ wọ́n fún láǹfààní ibi tó ti ṣe sọ láti ọwọ́ àǹtòsí ìgbà yóò ṣe ṣùgbọ́n jẹ́nẹ́rálì àwọn èèyàn inú náà kì í ṣe fáwọn náà fẹ́ náà àwọn ní nígbà tó wà ní tútú lẹ́gbọ̀n sí náà nígbà tí wàhálà wa rí nìṣẹ́ ọ̀fẹ́ mọ́ kí lọ́ fẹ́ máa ṣe ládùn máa ṣẹlẹ̀ pé wọn àti ẹ̀fún láyè kankan kò sí kankan so pẹ̀lú pé ń yàgbẹ́ wọn ń tọ̀ ọ̀gbìn tó mi sì wà tó lè fi sàlọ̀ àlá tó bá wà yọ sàlọ̀ àlá ó yẹ kí nǹkan kan wà tó lè fi kó gbẹ̀rẹ̀sẹ̀gbẹ̀ kan tí nǹkan kan sì wà tó lè fi sìn tán náà débì kan kó wá ti sọ àti rẹ̀ fọ́tọ̀kú wà fọ́tọ̀kú àti nítorí pé kú lè ka lọ́bẹ̀ yẹn ṣé wàá lọ kú lẹ́ni tí ò sí lọ́n eléyìí jẹ́ bó ti jẹ́ wọ́n ní èèyàn lówó èèyàn fẹ́ rán èèyàn maka so màmá èèyàn ó ti wà láyé àmọ́ màmá èèyàn kìí sin lọ kìí sin lọ rárá rárá. Rá ìyá mi wá wà ládùúgbò téèyàn wà ó kí máa sin lọ kí sì máa tọ́jú mọ́sálásí èèyàn wá lówó tó lé èèyàn fẹ́ fi rán yàn kà tó yà sí ìsìn lọ́hùn tọ́jú ẹ̀yẹ èèyàn ni ọ̀ràn ni àbí yọ̀ ń yà tí ń sin lọ́hùn tí ń tọ́jú mọ́sálásí kò sí tàbí ṣùgbọ́n pé ìyá yẹn ṣe mùsùlùmí mọ́kà òsì sí fún káfíìn so yóòyìn àti sílọ̀yìn ọlọ́run gbàdúrà tiẹ̀ so ọ̀run náà ó sì jẹ́ bí ìyá rẹ̀ fún wọn náà lọ́ràn torí ìyá tiẹ̀ sílọ̀ ẹni tí èsì sílọ̀ káfíra ni mọ́mìnà wà ńlẹ̀ kí ni a fẹ́ rán káfíra lọ sí kí ni a ti rí pé fẹ́ rán lọ sí London àbí òye wa tó ń torí ẹ tí ìyá rẹ náà bá di mùsùlùmí ọlọ́run tó bú ọ láti rí ó ràn náà lọ Mẹ́kà àmọ́ pé ìsìláàmù pàjáwìrì bàbá ti rán mi lọ wọ́n máa dín náà rárára àfẹ́ islam pàjáwìrì ó sì mùsùlùmí di sáàtì yóò ti wáyé kó ń sin náà gbà náà wọ́n ràn án lọ mẹ́ka náà. wọ́n ní nígbà tí a sọ pé òfin ọlọ́run gbà ẹni tó bá fẹ́ kó obìnrin pààrọ̀ obìnrin ó lè kọ ètò onísílẹ̀ kọfẹ́ nì. bí ẹ máa bẹ ṣe bẹ́ẹ̀ irú kí lè ràn aṣọ fún yàwó tí wọ́n fẹ́ kọ́ lẹ̀ ó tiyàn láti kọ́ nígbà tẹ̀lẹ̀ náà lẹ́sọ̀ èèyàn sọ pé sọ ma pé àbí òye èèyàn á máa súnyàn rí èèyàn á máa súnyàn rí tó ó dàbí gbà tí o ti sún òun rí tó ó ń tẹ̀ gbìyànjú gbìyànjú àti dá ìfẹ́ ń padà ìfẹ́ ń ọ̀wá má òṣìfẹ́ ṣìṣì ẹ sọ́dọ̀ fún yà àbí òye so something like that torí ẹ kọ́ máa lọ rẹ̀ eléyìí jẹ́ bó ṣe jẹ́ ẹ gbìyànjú láti saliva ṣé máa fi nǹkan túnú kò sí tó burú bẹ́ẹ̀ náà lọ́lọ́ sọnù àyà yẹn ike ẹni tí ẹ fẹ́ lé lọ tó bá jẹ́ pé ẹgbẹ̀lẹ́gbẹ̀ ẹrù goals lẹ́ẹ̀tún tẹ́lẹ̀ ní sọ̀dáàtì ẹ gbọ́dọ̀ gba nǹkan kan mẹ́ ẹjọ́ máa kó nǹkan rẹ̀ lọ. sọ bákan náà àwọn ẹni tó máa kọ obìnrin sílẹ̀ à ń pè kínní kan ní màdá owó gbàmábínú owó òtúni nínú kò ní òbùbù kankan ọlọ́run ni fáwọn obìnrin pé káwọn ọkọ wọn tó bá nípa ẹ̀ ọlọ́run kó wọ́n máa bùn wọn nígbà tẹ́ bá pọ̀ obìnrin lẹ̀ kí ẹ fi tu nínú kó tó gbà kọ́ má bìnrin eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mbà ó tilẹ̀ jẹ́ pé kò rọrùn gbà kò sì sẹ́nìkan nu adé ọ̀fẹ́ kó ṣe séyàn òun torí ẹ̀ ló ti jẹ́ pé ètò ti dáa jù náà nìkan tó bá ti fẹ́ yà wò kó ṣe sùúrù kọ́ fọ́ ọ́ wọnú kọ́ máa bá yí pé báwọn bàbá wa ti báwọn ìyá wa yí títí táwọn náà fi dàgbà mọ̀ pé wọ́n jọ wà torí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà kò lè ṣeé ṣe kọkùnrin ọwọ́ pẹ̀lú obìnrin wọ́n á jẹ́ pé ojú tó fi fẹ́ o ṣe fẹ́ràn rẹ̀ ńgbà tó fẹ́ o yóò tún ṣẹ́kù kò lè ṣeé ṣe ìbéèrè ń mọ ìpè tẹ́ máa fẹ́ obìnrin lákọ̀ọ́kọ́ à ọkùnrin ọmọ gbẹ́mọ ọkùnrin òní fi ní òní fi lára balẹ̀ yẹ́sà máa lè ká ni yẹ́ máa wá ká ni bí ráàtà ń káàdì ó táì yẹ bẹ̀rẹ̀ sí ní rí àwọn àwọ̀ obìnrin yẹn àwọn negative lẹ́ẹ̀ máa rí o àwọn dáadáa tẹ́lẹ̀ náà kọ́ ṣe dáadáa ẹ máa bá àwọn negative negative negative àwọn abú àwọn abú àwọn abú bẹ́ẹ̀ sọ rí abú ìnìtọ́ rẹ̀ ọmọ yòrò ní ọmọ yòrò ní ọmọ yòrò yóò débi pé ẹ máa wọ pé kí ló lẹ́yìn sẹ́nu lè mí gà sùúrù lẹ́ẹ̀ máa di torí tí ẹ bá ṣe sùúrù kò sí tàbí ṣùgbọ́n èèyàn lè obìnrin lọ náà náà lọ́wọ́ ṣe ń pàkíyèsí wa nu àyà kan pé wọ́n lọ́wọ́ tó ń tẹ̀wọ̀ fọ́bùlà bẹ́yìn lọ́wọ́ nígbà tí àwọn dáadáa tó ti ṣẹlẹ̀ láàrin ọlọ́run tó fi yé wa nu àyà mi ẹni máa kúrò àwọn ṣùgbọ́n وعسى أن تكرهوا شيئا ويجعل الله فيه خيرا كثيرا وتتكلم كما قل رأيك تصلى وعجة مفول لك inú oore yẹn ni kó lè bímọ fún yín àwọn ọmọ alálùbáríkà inú oore yẹn ni pé ọlọ́run lè fún ọpọlọ ńlá lọ́dọ̀ ló fi máa yanjú ọ̀pọ̀lọpọ̀ sóró tí ń bẹ wájú rẹ̀ kọ́ mẹ́tì sọ̀rọ̀ fún mi pé nǹkan bá ń dá mi láàmú tó bá yanu báyìí ìmọ̀ràn tó bá mú wá tó bá lò ó sì rí pé ọlọ́run bá fi mú ojútùú sí i ìṣòro rẹ̀ tó torí ẹ̀ ká máa ṣe sùúrù tó bá lé kò sí tàbí ṣùgbọ́n kó tó padà lé ẹlòmínà torí báyìí ṣe wà nù ṣé wàá ti ní mi lè ṣe dúró wà lé kó tó lè ṣe sùúrù wà lé tó tó bá wá ọ̀pọ̀lọpọ̀ àti bàbá ń dágbé torí ẹ̀ kéèyàn máa ṣe sùúrù ńlọ dáa ju pé à ń pààrọ̀ lọ tẹ́lẹ̀ kejì tẹ́rí ìwà burúkú tó nìkan bá wò tó bá fẹ́yàwó lé ńgbà mí wọ́n máa ń pàwà burúkú yẹn sí torobìnrin ló máa dé obìnrin ọgbọ́n sẹ́yìn bá ń ṣe wáàzì wọ́n máa bu ẹni bàbá wáàzì ó tún dé kò sí wàhálà ẹ̀fẹ́ wa omi lè sẹ́rí àwọn agbábí tó ń ti bàjẹ́ wọn tọ́lọ̀ máa ní kí àwọn tuntun gúdùn bẹ́ẹ̀ wọ́n máa rí i pé ntọ́kùnrin yẹn sọ ni o eléyìí ó jáde èèyàn tó máa tutù ti tẹ́lẹ̀ lọ so yọ bẹ̀rẹ̀ sí ní yíwà padà yọ bẹ̀rẹ̀ sí ní yíwà padà ó dáa ju máa lọ ètò bá rí pé ọ̀rẹ́ lomi òun lè bá gbé onìkan náà ni lásán bẹ́kọ́ wọlé láhẹ̀kọ́ òun lè gbà gómìnà kan ti síwájú òun òun sì lè gbà tẹ́lómi ọ̀wá bá wọn. àtẹ̀mọ̀ kó nàní ọ̀padà léra rẹ̀ gbàdá ìrọ̀lẹ́ ó sì lọ́wọ́ fẹ́ rọ́rọ́gún ó lè pa òun. nítorí wọn pé bẹ́ẹ̀ àwọn náà tún máa ṣe sùúrù pé máa pa mí sórí ẹ̀díẹ̀ tó nítorí di eléyìí báyìí obìnrin náà ni ó padà sí sábàbí tí ó fi lọ. sàmọ́sẹ́yìn wa sọ pé máa lọ báwọn kọ̀dá tó kọ̀dá tó náà ní rí nǹkan tìràn má. ẹ bá fẹ́ àwọn mi ní ìsìta ara rẹ̀ wá pípọ́ kò bá wọn ogún ni ẹ máa rí nǹkan sọ. àmọ́ ní ìsìn nìkan àwọn èèyàn ọmọ sọ yín lẹ́nu pé àpòlóbìnrin gbé èèyàn kéèyàn ni kódà sẹ́yìn o tó sọ tó bá pẹ́ sẹ́yàwó lè lọ́ba ta ó ní owó ní dáwọ́ mọ́ owó burúkú ìyá rẹ̀ nìkan kọ́ ló wà lọ́dọ̀ bàbá rẹ̀ yorùbá wà di à kí ni wọ́n ti ṣe yorùbá wọ́n máa wà di burúkú tó eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ nà nàám wọ́n á ní tí wọ́n bá jẹ gbèsè tó pọ̀ èèyàn sì lẹ́mìí pé òun ò ní tán èèyàn sì tún bẹ lọ èèyàn sì jókòó kalẹ̀ tẹ́tẹ́rẹ́ èèyàn tún ṣiṣẹ́ ṣùgbọ́n làwọn fún yàn tán títí téèyàn ti kú pẹ̀lú àdìsí pé ẹni tó bá gbèsè onígbèsè kú òní rí ọnu ọlọ gbòòrò alọ́nà àbáyọ àkọ́kọ́ àdìsí sọ pé kò ní rí ọnu ọlọ nígbà tí ti sọ ni wípé nafsul ni marhunatun bidaynihi hatta yuqda anhu ẹ̀mí múmìnì wọ́n fi dógò sára gbèsè rẹ̀ wọ́n sọ̀rọ̀ sára gbèsè rẹ̀ kò ní nísìnyí ó ti gbà tó bá bá a san. ẹni tí bá ti ń jẹ gbèsè tó wọn lọ́wọ́ ń bọ lọ́rùn rẹ̀ kọ́ gbà á pẹ̀lú ẹ̀mí pé màá san. Ànábì sallallahu alaihi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá gbowó lówó pẹ̀lú ẹ̀mí kó wọ́n san án ọlọ́wọ́n bá san. àmẹ́ni tó bá gbà pẹ̀lú ẹ̀mí kó wọ́n ní san án ọlọ́wọ́n bó kó parun bó náà. sẹ́yìn bá ti láníyàn pẹ́ san ẹ̀ wọ́n á rí san títí tàbí kú. kò pé sẹ́mi yán bó sì nù wàhálà ṣùgbọ́n lọ́wọ́ bẹ lẹ́dàá yóò mú wàhálà tí ń fúyẹ́ títí sọ́wọ́ bí bá yẹn san títí tí wọ́n tuntun bá yín san nítorí pé ẹ̀sẹ̀ ìyìn ẹ̀sẹ̀ ìfúrò wọ́n lásìkò ọ̀ràn èyí tó bá jẹ́ ẹ̀sẹ̀ tó ṣẹlẹ̀ nínú ẹ̀sẹ̀ yẹn ìlàsẹ̀ ìfúrò wọ́n yẹn náà àmẹ́sẹ̀ àtẹ̀rẹ̀ ara olólèwì ọ̀rọ̀ kí ló sàásà fúru láà lẹ́yìn ikú rẹ̀ mo sì jẹ́ lówó ní nsán àgbàgẹ́ wàá sánà níjọ́ gbẹ̀dàgbé àmì ẹ̀tọ́ àwọn èèyàn àkégbé àyàtọ̀ bá ní mo yá àpè rẹ̀ kó tó di pọ́kú. oríṣiríṣi ẹnìkan wá bá nàbì sallallahu alaihi wasallam ó ní tó bá jagun sójú ọ̀nà ọlọ́run nítorí tọ́lọ́run tó wá pa mí. sọ́nà wọn bọ́ ṣàforíjì àwọn ẹ̀ṣẹ̀ mi fún mi ànábì níbẹ̀ ni ànábì ní kótó tó yẹn ó tún ṣe ànábì ní ilẹ̀ tẹ̀sí àyàfi gbèsè nìkan fa inna Jibril akhbarani bidhalika ànífà torí láǹgbà tó ṣe béèrè tí mo ní kó tún ṣe yìí ni màlẹ́kà Jibril sọ fún mi pé pẹ̀lú àwọn kúrò gbèsè gbogbo ẹ̀ṣẹ̀ rẹ lọ́lọ́run forí jìn ọ̀tọ́ bá kúkú ṣe yìí àyàfi gbèsè nìkan rawahu Muslim torí akramakumullah èyí jẹ gbèsè kó tún máa mú mi kọ́ máa kọ́ máa lọ tìrìntìrìn lọ́nà ọ̀fun àfẹnjẹ́ ọ̀bá ní èrò gbogbo dáadáa wa ni wọ́n máa fi san fún wa níjọ́ gbèǹdè bí dáadáa bá tán àìdáa tiwọn ni wọ́n dèrò wa tọ́lọ́ bá a máa lórí tiwa nìkan sáadá àmọ́ bá rọ̀ ọ̀nà lọ àánú ọlọ́ọ̀la ń tọrọ ọwọ́ agbowó eléyìí ọjẹ́ ọtún gbàtẹ́ eléyìí ọjẹ́ ọtún gbàtẹ́ eléyìí ọjẹ́ ọ̀sán sọ pé kí ni ẹ máa kó wa yóò fún àwọn ọmọ sọ pé kí ni ìwé nìkan gbogbo bọ́dẹ̀ yẹn wò nìkan ọlọ́run ní fọ́ọ̀nù tó wọ́n wá lọ wọnú gàù ẹni tí mọ̀ pé tẹ bá kú ọmọ yín wọ́n máa di owó nípa tòun àwọn sọ fún owó tó sílẹ̀ ní kókó báyìí ọ̀rọ̀ bọ́ọ̀bù àwọn alápàdé kan nígbà pàdé nígbà tó ọba pàdé ńkọ́. Èkí káàdì ọmọ ti rora wa wò ká tó bàbá wa kú ní ìsòfin gbèsè lẹ̀. Èèyàn mélòó ní ọ̀fẹ́? dákọ ọmọ méje bàbá sílẹ̀ èèyàn méjì sọ pé ẹja san gbèsè bàbá yìí èèyàn márùn sọ pé àní san gbọ́dọ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣe majority carry the vote. سبحان الله العظيم eléyìí jẹ́ òṣùgbẹ́ náà wọ́n ní obìnrin tó ti bàlágà tí ń ṣe sọ̀lẹ́ tó a jẹ́ pé aṣọ tí ń wọ̀ kéé bo ẹsẹ̀ rẹ̀ kéé bóbi ẹsẹ̀ rẹ̀ bó ń fò ní ọ̀ndà agbódà lásán tí aṣọ obìnrin ọba ti gbogbo ara rẹ̀ títí dókè ẹsẹ̀ rẹ̀ ọ̀ngbàrà gbóná ni ó ṣe sọ́láàtì bẹ́ẹ̀ làwọn màmá màmá tí wọ́n rọra rúsọ tí gbogbo ojúgun wọn máa hàn wọ́n ti láwọn ti sọ́láàtì ẹ̀ ti sọ́láàtì kankan o àwọn màmá màmá mi ó tún máa fa àwọn ọ̀dọ́bìnrin ti yẹ̀yẹ́ wọn ò kúkú mọ ọdún ẹ̀sìn tán lọ gbà káṣọ máa wọlé nínú sọ̀dáàtù kásọ̀ ọmọ awọ́lẹ̀ kọ́ wọ́lẹ̀ bẹ́ẹ̀ kó lè bá a bò kẹ́sì. ìwọ́n ni mo ṣe tẹ́ wọ pínpínpín. kí ṣe dandan ní kọ́ wọ bọ́sẹ̀ àní kí nǹkan bá sọ̀rọ̀ ó bò kẹ́sẹ̀ rẹ̀. tí a sọ̀rọ̀ ọ̀bá wa kọ̀bá kọ̀bá gùn débi gbogbo òkè ẹsẹ̀ rẹ̀ ọ̀run àtòfin omi kọ̀bá àjẹbọ̀sẹ̀ kọ̀bá àjẹkísà òkè ẹsẹ̀ rẹ̀ gbọ́dọ̀. eléyìí jẹ́ ìmúra obìnrin nínú ọ̀sọ̀lẹ̀. wọ́n á ní kí ni ìdájọ́ ọkùnrin tọkọ ọmọ sófin pò ń fẹ́fẹ́ ṣùgbọ́n tóbìnrin yẹn pò wò sí tọkùnrin yẹn tó wá yá lẹ́nu aláṣejù nù obìnrin tí lóun sí tí wọ́n máa fi tipátipá fẹ́ yẹn dákun wáyà síwájú òun náà ó sì máa jẹ pé ń yún bọ ń yọra ń tẹra rẹ dànù ẹnìkan fẹ́ sọ ìfọwọ́wọ́ ṣe wọ́n ti ṣe kó ti foundation ọkùnrin síbi kan pẹ̀lú eléyìí ọ̀dà tó eléyìí ó lò sí lẹ́bù mi ẹnìkan náà lọ́fẹ̀ẹ́ ẹnìkan náà lọ́fẹ̀ẹ́ tó àmọ́ wọn náà sófin bá ti lóun ò sí kí ni wàhálà wọn á ní ọkùnrin tí kò fobìnrin lẹ̀ tó sá tẹ amátọ́ tẹnumọ́ náà ló bá fẹ́ sẹ́yìn kí ni wàhálà kí ni wàhálà obìnrin yìí náà fẹ́ máa kọ́ lẹ́kọ́ dúró lẹ́ni o ó ti gbà ọ́ àmọ́ yóò mọ̀ ọ́ kó wọ́n ṣe torí kó lè bá a rí pé ọdún méjì ló fi ṣe wàhálà lẹ́yìn o ẹ máa gbé ká ìkẹkẹ ní ọdún méjì ilé ìṣèkí tó gbà rírọ́ lásán ló fi jí ìyá fún nígbà bá di lọ́la ọdún méjì kìnnì. kó o búrọ́ọ̀ṣì ẹnu rẹ kíkà ló ń sọ pé ọdún méjì kò tó kò di ẹlẹ ẹgbẹ́ fẹ́ fi ọkọ̀ ọkùnrin onídìí máa fi ráre máa fi gbá mi dín náà wọ́n so igi kí gbogbo okó ń bẹ̀ ẹ̀ ìwọ náà ní ìsinyìí ti wọlé àbí wàhálà wọn máa bá pàdé ńbẹ àbí tó àti kára ni wọn fi lọkọ yàtọ̀ sí lọkọ tó kọlọsà ti káwọn ọmọ wa fún orí ibi rèé dé sí àwọn obìnrin tí ń wọkọ Ọlọ́run tí rọpò rí àwọn ọkùnrin tí ń wá ìyàwó náà má wọn gbégbé kúgbé subhanakallahu wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.